a rí i pé ẹ̀ ń ṣí àwọn ojú kan sókè ẹ̀ ń ṣí kan sísàlẹ̀ ǹjẹ́ lè ṣàlàyé fún wa bóyá jẹ́ bẹ́ẹ̀ bàbá. kì í ṣe sísí arrangement ẹ ni mo ṣe mo tò bó ṣe yẹ kó ṣe dúró ni. ẹ ṣeun ẹ jẹ́ bá a sọ àwọn odù tó wà lẹ̀ fún wa ṣó dù ló ń gbé jáde ni. odù ló gbé jáde. ẹ bá a ṣàlàyé ẹ̀ sá. òtúrá orí kọ̀lélẹ̀. ẹ ṣeun. òtúrá lọ́tún ó gbé lọ́sì bá wa fi ewé yẹn dá ká tún mọ bẹ́ẹ̀ ti ṣe ń lo ewé. ọmọ ìyá kan náà ni dídá wọn tílẹ̀ bá rọ̀ ni. ǹjẹ́ ó ní àwọn ewé tẹ máa ń lò àbí ewé tó bá ti bà yín lọ́wọ́ ni. gbogbo e, gbogbo ewé lóògùn ewé gbogbo oògùn tí n bá ti lè já tí mo béèrè sí yóò ṣiṣẹ́ tí n bá rọ tó bá ti lè fún mi ní èsì tó yẹ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ní pẹrẹu. ẹ ṣeun ẹ tún wá sọ pé ẹ máa ń lo ìdérí ọtí àbí kí là ń pè ǹjẹ́ lè fi ọ̀wá bẹ́ẹ̀ ṣe ń lò. ìlànà kan náà ni tá a bá ti béèrè òun nìyí. kí ni ìyẹn sọ báyìí. òtúrá lélẹ̀. òtúrá ẹ ṣeun. bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa nítorí àwọn tó ń kọ ifá wọn pọ̀ àbáwọn tó ń kọ iṣẹ́ ìṣègùn lóríṣiríṣi àwọn náà wà káàkiri ẹ jọ̀ọ́ ẹ ṣe mọ̀ pé àwọn kan tó fi ń dá ifá ó ti wà látilẹ̀ wá tí Ọ̀rúnmìlà ti sọ wípé kàn báyìí ni kí ẹ máa lò. kọ́mọ fi dáa kọ́mọ fi béèrè òun. béèrè ẹjọ́ báwo wá ló ṣe wá jẹ́ tẹ̀yìn náà wá tẹ́ tẹ̀lé ìlànà yẹn. ẹ ṣe kì í ṣe pé mi ì tẹ̀lé gbogbo odù tí mò ń dárúkọ èmi kọ́ ni mo fún wọn lórúkọ odù tí Ọ̀rúnmìlà ti dá fún wọn orúkọ tí ń jẹ́ ni hàn náà ni mò ń fún wọn. nígbà tó ní àrẹ́jímẹ́ǹtì bó bá ṣe tò látòkè désàlẹ̀ tó bá dẹ̀ ti ní arrangement ẹ̀ tí o bá ti lè mọ arrangement yẹn kò sí wàhálà kankan. ẹ ṣeun ẹ bàbá ṣe mọ̀ pé ó ní nǹkan tó ń pè ní tí olóyìnbó ń pè ní sacred nǹkan tí ó ti ní tó ti ní spirit lára báyìí pé tá a bá lò ó pé tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe ṣe ó máa rí bí a ṣe fẹ́ àwa wò wípé nítorí ẹ̀ ni wọ́n ṣe ni a ṣe ń lo ike ifá ta tún ń lo ọ̀pẹ̀lẹ̀ torí a mọ̀ pé àwọn nǹkan tó lè fún wa ní <clears throat> ọ̀rọ̀ tó lè gbé odù jáde nìyẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jọ̀ọ́ ṣàlàyé fún wa tí yóò fi jẹ́ pé nǹkan tẹ́ tún ń lò a tún mọ̀ pé àwọn kan máa ń lo ewé owó ẹyọ àwọn tó ń da owó ẹyọ wà ṣùgbọ́n ní ti ewé dídá àti ti ìdérí ọtí yẹn ẹ ṣàlàyé. ẹ sí ṣé rí nǹkan dídá tí Ọ̀rúnmìlà filẹ̀ nínú wọn ni Ifá àdákó yẹn ni ikin tó ti yé yín tó bá ti mọ Ifá àdákó tó bá bù ó tó yẹ pé iye báyìí ló ṣẹ́kù o nǹkan báyìí ló tẹ o tó bá ti báyìí ló ṣiṣẹ́ o tó yẹ pé méjì ni o ìkànnì wàá tẹ̀ tó ẹ pẹ́ yọ kan méjì ni wàá tẹ̀ àkọọ́lẹ̀ ti wà fún ìyẹn tí gbogbo èèyàn mọ̀ tí n bá dẹ̀ da ẹ̀yọ̀wó ó ní bó ṣe máa jẹ́ tí ọ̀tẹ̀ méjì ó ní bó ṣe máa jẹ́ tí ọ̀tẹ̀ ẹ̀yọ̀ kan tábà ti ṣe àrẹ́gímẹ́ǹtì yẹn tó ti dó tó ti mójú odù jáde téèyàn dẹ̀ mọ̀ nǹkan tí ń ṣe tí ìmí sí Elédùmarè tí ò fi olúwa ẹ̀ sílẹ̀ ní ìdí ẹ̀ kò sí àrà tí ò lè dá ìdérí bí àdídá ọlọ́run ló yé torí obì tá a dá mẹ́rin lobì ó dẹ̀ ní bí ó ṣe dúró tí ó mú orúkọ tí ó mú orúkọ odù jáde ìdérí bíà ó ní bí ó ṣe dúró tí ó orúkọ odù jáde téèyàn bá dẹ̀ ti mú orúkọ odù tó mú jáde kò sí wàhálà tó dẹ̀ kí tí ẹni tó kì fún tó náà bó ṣe rí nìyẹn ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọ̀rọ̀ sì jẹ́ nìyẹn. ṣé bàbá ẹ jọ̀ọ́ ǹjẹ́ ìdérí bí nítorí tábàtẹ̀ ní ti ewé hmm. a sì lè wó pé tẹ ewé hmm. ó fara jọ nǹkan tí èèyàn náà lè fi ṣe iṣẹ́ ìṣègùn àbí ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan àbáláyé ṣùgbọ́n ìdérí bí àyè àwọn òyìnbó lọ ó wà artificial tí bá fẹ́ sọ ní ní èdè gẹ̀ẹ́sì àtọwọ́dá àtọwọ́dá àgbélẹ̀rọ àgbélẹ̀rọ ẹ ṣé ṣé ẹ rí ìdérí ibi àyè èèyàn tún ń lò ó fóògùn bó ṣe jẹ́ àgbélẹ̀rọ òyìnbó èèyàn tún ń lò ó fún oògùn dúdú tó oògùn dúdú yẹn á dẹ̀ wúlò tá a tún ṣiṣẹ́ tó ti yé yín tá a bá tún wá lò ó ní ọ̀nà tọ́lọ́run fún ọlọ́run gbé gbà láti fún wa ní ìmọ̀ kò sí wàhálà ń bẹ̀ bá mi. tẹ bá dá èdè rí bí ààyè ṣé ìlànà ìfàlẹ̀ wà yẹn ni àbí ìlànà bóyá agbára tẹ kàn mí sára tẹ fi ń ṣiṣẹ́ yín. agbára tọ́lọ́run fún mi tí mo fi ń ṣiṣẹ́ mi kò sí àrà tí ì lè fi ìbéèrè tán bá béèrè kò sí bí mi sì lè dáàyàn lóhùn láti fi béèrè lọ́wọ́ ifá ṣùgbọ́n àlè pè é ní babaláwo baba mo béèrè béèrè ni. tẹ́ ẹ bá mú owó tẹ́ ẹ bá mú tẹ́ ẹ bá wá béèrè nǹkan kan lọ́wọ́ mi lórí ẹ̀rin àbí ẹ̀jọ tí mo dáa fún yín tẹníhà arákùnrin yìí ó gbìyànjú kí lẹ pè mí. àwọn tó bá àwọn hmm, tí ṣe kí lẹ pè mí. ẹ ó yé mi bàbá àwọn tí ṣẹ̀ṣẹ̀ bá yé dáadáa wọ́n máa fẹ́ mọ̀ bóyá oníṣègùn ni wọ́n lè sọ pé oníṣègùn ni àwọn kan wà tí ìlànà yẹn ti yé wọn dáadáa tán mọ̀ pé babaláwo ló mọ ifá ìlànà tí Ọ̀rúnmìlà gbé kalẹ̀ ó kọ́ ifá ó mọ ifá kìkì a máa sọ pé babaláwo ṣe mọ̀ pé gbogbo àwọn èèyàn tó ń ṣe oògùn ṣe mọ̀ pé àwọn ọmọ Yorùbá babaláwo náà pé gbogbo èèyàn ṣùgbọ́n ẹni tó bá yé dáadáa tó ń kẹ́kọ̀ọ́ ìṣẹ̀ṣe tó ń kẹ́kọ̀ọ́ ifá ó lè má pè yín ní babaláwo. ẹni tó ń bá pè mí ní babaláwo á pè mí ní sáwó eh, sáwó ṣèṣègùn. ṣàwó ṣèṣègùn